Thank you.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 gbogbo yín pa lára. ọba yìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ dákẹ́jẹ́. ẹni bá fojú dábàá àwọ̀ àwọ̀. ọba ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ dákẹ́jẹ́. àníyàn nìkan kì í mọ̀ ọ́ rò bí ẹlẹ́jọ́ láyé. ọba yìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ dákẹ́jẹ́. ẹnìkan kò gbọ́dọ̀ fojú di muṣi. ó dé. ọgbẹ́ muṣi dé. ìfojú jọba àwọ̀ àwọ̀. àdìsẹ́ ọgbẹ́ muṣi dé. ìfojú jọba àwọ̀ àwọ̀ kẹ́nìkan má ṣe fojú di Mushin. ẹni fojú dọ̀ọ̀bà àkókò wa wò. mo ní pé ogún Mushin dé. ẹni fojú dọ̀ọ̀bà àkókò wa wò. àìsílẹ̀kùn lajango ajá tó ń lépa ẹ̀kùn ìyọnu ló wá. ogún Mushin lè yí kó má ṣe dọ̀wọ́ bò. Ah, up Chelsea, my valve máa ṣe ẹsìn àgbáwo. ẹ fi gbogbo wọn yẹn lè jàre ẹ bọ̀rọ̀ chelsea lẹ bó lẹ́yìn lọ tẹ bá kúrò bí. bá ṣe ẹsìn ọmọ ilé la yóò gba owó ní táìmù àwọn ń lọ bí iṣẹ́ nìyẹn à ń lọ sí bíkìrì nìyẹn. ibi iṣẹ́ ẹ wá aago ni. <laughs> ẹ máa pẹ́ iṣẹ́ ti wá nìyẹn ah. bíkìrì làwa ti ń ṣiṣẹ́. àbáṣe ẹsìn ìpínlẹ̀ ti gbọ́ yẹn bakery làwa ti ń ṣiṣẹ́ moreover iṣẹ́ alẹ́ yẹn gangan ló pọ̀ nu iṣẹ́ wa jù ó di eyín sìn. a máa ń tẹná mọ́jú ni. a máa ń faṣẹ́ mọ́jú ni. so wetin ìgbésẹ̀ bá kò bí ibo lẹ máa face gangan. Ah, bàbá chelsea bọ́lá ti sọ fún lẹ́ẹ̀kan aṣọ pa ń lọ síbi iṣẹ́. mo dẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ tó yín bọ̀ sábọ̀ nígbà tẹ́lẹ̀ ń lọ bí chelsea yẹn ló fi sú mi. ẹ eh, eh, kò sí wèrè bóyá tá dé lára because shift night shift la wà báyìí àwa ń lọ bí iṣẹ́ nìyẹn. àìrọ ah, ìyẹn rọ ah. bẹ́ẹ̀ ìjọ ta bá rí ibi níbi wọlé ibùn bíbélì gan confam ẹ ó ní má ṣe fi ìgbàlà rẹ dọ́là bẹ́ẹ̀ ni so ẹ̀yin boys bàbá yín wá ṣe. ta ló sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kọ́nsìn abẹ́nibọ̀dì sọ̀rọ̀ lẹ́yìn. mo rò pé sick. bọ bàbá tẹsẹ̀ dúró. ẹ má bínú ẹ̀yin lẹ sọ̀rọ̀ sà. mo mi ni mò ń wáṣẹ́ èmi gangan ni mò ń wáṣẹ́. bọ́ ẹ sọ pé ti ṣiṣẹ́ lọ́rùn pé ẹ̀kọ́ wá gbowó láyé ni. ọ̀rọ̀ gba ènìyàn báwọn ọ̀rọ̀ mi máa ń hold ẹ kò sí wèrè normally bẹ́ẹ̀ mi ṣe máa ń wòyìn tẹ́lẹ̀ máa ń wòyìn bíi àgbàyà kan ẹ ti mọ̀ tí ò wúlò nílé tí ò wúlò ń ta tí ò responsible rárá but now torí yín ti straight tẹ́lẹ̀ fẹ́ ṣiṣẹ́ àwọn bàjẹ́ ń iṣẹ́ wa àti supervisor àti director àti manager tá a wọn fún wọn máa gbà bí ojú kan máa nu agolo àbí kan máa já flower ẹ̀ ṣe kan bọ́ iṣẹ́ yẹn ó ṣe ọ̀gán sà. come again. Ah. mo ní mo rò bóyá ẹ useless nílé àtìta. pé kí n máa ṣe kí nìyẹn. bí ojú kan máa nu agolo àbí kan máa já flower. tàbí kẹ́ máa kí búrẹ́dì bọ̀nù láìlọ́ọ̀ ẹ eh, tó bá ti máa ti bẹ̀ jáde kò sí wàhálà. àìmọye jì tó nu agolo tó ń já búrẹ́dì yẹn sùn ọgọ ẹ máa rí sẹ. ẹ lọ tó kò sí wàhálà. ẹ ló lè orí ẹ jí ni. a máa fún ilé ọkàn kí lè fẹ́ mu. kí ni yẹn bẹ. kí lè fẹ́ mu kó eh, fún ilé ọkàn. àbí torí mi ló ṣe loud voice yẹn. àwọn bá ṣe fi ẹ pọgàn ẹ wúwo létí ẹ wúwo lọ́wọ́ àgbáwo ni Rebecca. Ah! ọmọ yẹn bàjẹ́. <laughs> mi ò mú ọtí mọ́. bàbá ṣe ṣiṣẹ́ tún káwù sẹ́yìn ni àní táwọn bàbá wọn fún mi ṣe ó sú ọ̀gán ṣe ẹ ti rí ṣẹ́gun ọ̀rẹ́dì bẹ́ẹ̀ ṣe gbà yìí. bàlá ìtàlẹ̀ wọn máa mú in lọ́wọ́ kan ni. ṣé ẹ sọ pé ṣé máa bọ́ sí àbí. bàbá ti rí wáyé ti rí sẹ́sẹ̀. ẹ ẹ lè ní kọ́ọ̀fù mi ń gò kan kí n kàn fi ṣí ẹni. ó gbé ẹ ló ti fàyà yìí. hello excuse me wo sí wo bí. kí ló ṣẹlẹ̀. mi ni kò wá. fún kí ni. ọ̀rọ̀ lórí owó mà ni. owó. bẹ́ẹ̀ ni mi sọ fún ẹ ẹkùn owó ti parí nígbà tó kọ́ wálé ayé sit down sit down mi ní kó kó sit down ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ọ̀rọ̀ ṣe máa balance sẹ́yìn sórí ẹ̀hẹ́ mi fẹ́ gbéṣẹ́ kan fún ẹ ṣé o lè bá mi ṣe. Ah, ah. kí ló dé. thank you ìyẹn mo fi like ẹ ó mọ ó máa pọ́nlé ọkọ n fẹ́ kó bá mi ṣe ewédú tó bad tó green bí kọ́lọ̀ nàìjíríà wá wá rún ẹ̀gúsí sí a lè mú kọ́lọ̀ flag Nàìjíríà jáde omi ọbẹ̀ design one ni panla máa wà ń bẹ̀ irun panla apasun. ẹyin ò ń ṣe wàhálà. àwa gé ẹ̀dọ̀ kéékèèké sí i ìyẹn máa jẹ́ gallop nínú ẹ̀ máa máa gallop gallop gallop nínú ẹ̀. ẹ kò sí wàhálà mélòó la já fi ń gbé egun ọ̀rọ̀ gbogbo lórí owó ni tí wọ́n bá ti wà oúnjẹ á délé. ẹ̀ẹ́ ẹ̀ mo fi láìkẹ́ ọ ṣe so tó bá jẹ́ tó lówó dé sí wàhálà level ti change ju bí wọ́n ṣe rí gbogbo bó ṣe lérò lọ. <laughs> ìgbà ọ̀tún ti dé. bẹ́ẹ̀ni. mo ṣe mọ̀ pé ọkọ alálùbáríkà ni mo ní ni ah! olówó orí mi <laughs> ah, ìwọ náà wá gbà wípé ìyàwó gidi ló gbé sílé kò wá sí ìtò béèrè tí mi ò ṣe fún ẹ pẹ̀lú ìtò ṣe yìí ìgbà ọ̀tún tó wọlé dé yìí mo rí kò ti yí padà. Ah. sori i observe mi òun ló ń ṣe é tẹ́lẹ̀ àwọn tó mọ̀ mí ń gbòòrò mọ̀ pé tó bá wà mí ò mọ̀ náà tó kọ hmm. tó bá ń gbọ́ bàbá tó bá ń gbọ́ chessis kò èmi mi ń jẹ́ bẹ́ẹ̀ bàbá chessis hmm. bó ṣe bí mo ṣe wà yìí tó bá mú àdá tó fi gé ara mi ẹ̀jẹ̀ tó máa jáde lára mi kì í ṣe red blue ni hmm. blue for life so nípa bẹ́ẹ̀ ayé ṣe bẹ̀rẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ ọ̀tún ni hmm, gbogbo owó tí mo kó fún ẹ yẹn gbogbo instrument tí mo kà pé kó wà nú ọbẹ̀ yẹn jẹ́ ó wà ń bẹ̀ o but excuse me jẹ́ kọ́bẹ̀ yẹn tó jẹ for a month. kí ló ṣẹlẹ̀ kò lè tó bẹ́ẹ̀. kò sí wàhálà kò sí wàhálà gba bá sì bàbá jẹ́ tán náà ló tán <laughs> wà á tún rí mi kò lẹ̀ tó jù báyìí lọ. o tún sọ àwọn ọ̀rọ̀ kan tó wú mi lórí lẹ́ẹ̀kan kí n tó gbàgbé ìwọ ń sọ pé kò sí nǹkan tí mo ní kó ṣe tó ò ní ṣe. kò sí ní ìtòkólẹ̀ yìí tó yí padà lójú ayé yìí láì tí ì kú mi kò sí nǹkan náà o. léyìí tó já sí nǹkan táwọn Yorùbá ń sọ ni pé owó ò sí ènìyàn sùn tówó tó bá tówó lọ́wọ́ ọkọ bíntín níwájú ìyàwó. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. o sọ pé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ok tí n bá pàṣẹ ń sì ti kàn dìde lójijì kí ni kò fi gbá ilẹ̀ kó wọnú léṣo kí n tẹ̀lé ẹ o máa wọlé. ṣé ìgbà ló rò pé mo wá fẹ́ bí ọkọ lèmi wá jókòó tí èmi ò jókòó ti gbà ń tó bá ti lóya lóya. mo kẹ́kọ̀ọ́ ah, ah. tèmi bàjẹ́ oṣù ah, ọ̀. bẹ́ẹ̀ ni. tó bá bá rírun lọ ń kọ́ pé márùn ẹ̀. kí ló fi ń ṣe èèyàn ó ti yá náà nìyẹn. let's go. inú ilé yá. bẹ́ẹ̀ ni eh, wà ó kíní ẹ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀ díẹ̀ má gbọ̀n eh. má gbọ̀n ní fún màá bá ẹ̀. oṣù ọ̀ tí bá ṣe ń gbé step kò tẹ̀lé mi. èmi náà máa gbé kò sí wàhálà mo ṣe tọ́gbà onílẹ̀ tọ́gbà àlejò. ìwọ ni uche. bàbá ara mi bí uche sá. ìwọ ló ń rajà olè. bàbá mi kọ. táwa ni. jọlẹ. Ah, ah. ó ya wèrè ni táwa ni. orí ẹ burú ni àdólà ẹ̀rọ yíyí ni bọ̀bọ̀ yìí. a mọ̀ pé panla lòún wá bá a ṣe fẹ́ yíyé jẹ ara àwọn tí mò ń sọ fún ẹ rèé o àtọ̀húnrìn wa ni o tó wá bí yìí tó wá ń ba mo sì jẹ́ fún wa mo sọ wo mi ò ní gbà gbogbo yín ni máa palẹ̀ mọ́ kúrò ńlẹ̀ tó ti ní sìn pé àwọn bọ́ọ̀sì ń ṣiṣẹ́ gan. Ah, bàbá èyí tí mo rí mo rí pé àwọn bọ́ọ̀sì ń ṣiṣẹ́ ṣẹ́rí kò dìgbà téèyàn bá sọ pé gọ́vnà ìlú àbí chairman ndúkà gọ́ọ̀mẹ̀ntì lòun kó tó do olóṣèlú. bẹ́ẹ̀ni ṣẹ́rí ẹni tó bá ń fọ̀ lú mọ́ tó ń ṣe dáadáa ní táwọn bọ́ọ̀sì ń ṣe yìí olóṣèlú gangan nìyẹn ọmọ kudos ẹ̀yin bọ́ọ̀sì. ọ̀gá aláfilẹ̀. jọ́lẹ̀ ogó mú ṣin. bá wa sí. ṣé hùwà mo gbé fún yín mo gbé fún yín. ọmọ olè jankoríko tífutífù. báwa sí bàbá ẹsẹ ẹjọ́ bá mi bẹ̀bẹ̀ orin ni mo máa ń gbọ́ látòrí life títí lórí record. orí tèmi. bàbá true life everything mo máa ń gbọ́ lójú àlà mo máa ń gbọ́ bàbá orin ni mo àbíyàn nọ́mbà wọn fọ àbá. ṣé o ṣe opó smart lè lè ń sẹ́ kọ́ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. o gbọ́rin mi because bẹ́ẹ̀ mi ṣe máa entertain àwọn èèyàn tó tán pè mí lẹ́ntatẹ́nà ẹ tó bá tó gbórin mi dáadáa wàá gbọ́ sense wàá gbọ́ ọgbọ́n oríṣiríṣi ló wà nú ẹ̀ ìwọ yóò gbórin mi. sọ rẹ́kọ̀dì kan tí o ti gbọ́ orin ẹ̀ tó ní kó máa lọ jalè ó yá sọ sọ lórí burúkú yìí. èmi ọmọ yìí bò lẹ pé bọ̀bọ̀ yìí. wúṣe ni. èmi ò tẹ fẹ́ wojú wúṣe yìí. kò ń ṣe irú wúṣe yìí láàlì wojú ẹ. ẹ wo dáadáa ẹ wò. máa wojú eléyìí tó bá ṣe kínní máa tì kabọ̀ máa tì kabọ̀ ojú ẹ báyìí. ẹ̀yin náà lẹ tó ẹ̀yin náà lẹ tó bẹ. ẹ adó filẹ. ọmọ bá jẹ́ sọ fún ẹ wọ́n á kó yín mi ò ní mi ò ní gba ẹ̀ lè bá mo ṣe jẹ́ fún mi no case youngest ẹ mú nìṣó ní base tí n bá dé ká wá ṣèdájọ́ ẹ̀. ṣé wùwà àgàsókè wùwà wà ṣé lọ́wọ́. mo ṣe tó gbà ó nílẹ̀ tó gbà àlejò. ṣé nọ́mà ní ṣòwò fẹsẹ̀ rẹ̀ ní ṣòwò ló. mo bá lọ dúró ọ̀rẹ́ mi yára rẹ̀ wò fínífíní wọn lọ́gán. ìyẹn ló fi so no be so o lè máa wá mi lẹ̀ torí pé mo ra gbáàmù lọ́wọ́ ẹ̀. mo sì máa sọ̀nà ṣé mo ní sọ̀nì má lè gbàgbé o ọlọ́run mi lè yá mi mì nígbà tó torí pẹ́sidẹ̀ntì wa èèyàn tiwa ọ̀gá tiwa pẹ́sidẹ̀ntì Kútì ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ tó àyè torí pẹ́sidẹ̀ntì à tó ní ká máa jẹ gbó lọ́dún ẹ̀ kí lè ṣì yẹ ṣúlọ nìkan ló ń ta gbó lápá wa máa wọ́ mi lẹ̀ ò dá o ó ti ṣí fọ́ọ̀mù ọ̀ka má wọ̀ rí ọmọ èrè náà máa béèrè lọ́wọ́ ẹ̀. wà á ìtumọ̀ máa gà kí ló ṣẹlẹ̀ gangan tó tọ̀ ọ̀la yìí mo fi ń mí ọ̀ṣẹ́ òun fẹ́ lọ sọ fún mi tí mo ti rà gbó máa mi ò láìkí ẹ̀ inú president kútu gbọ̀n wọlé tu tó wá gbọ́ pé ẹ̀rọ eh, àgbọ̀lọ́ rẹ̀ ẹ̀ eh, fún mi lówó àmàlà kí àwọn àlọ́ láìka àwọn. Afra that I Miami gbójú kúkú bẹ́ẹ̀. It's nothing. Bí ah, a mú sọ pé wá rí mi lọ́la. Kò lè dábọ́ rírà. Mo ní ìrọ̀lá ṣáádé òun. A sọ pé kò rí ìdí. Mo ní ìrọ̀lá ṣáádé òun. A sọ pé kò dìnnà. Akùkù kọlẹ̀ kà tó nírọ̀. Ewé láti àwọn Akùkù kọlẹ̀ kà tó nírọ̀. Akùkù kọlẹ̀ kà tó nírọ̀. Àwọn ti kú ìyá mi orílẹ̀-èdè fi ń la Àbújá o ẹni lọ ló bọ ẹni tí ò lọ ò lè mọ bó ṣe lọ reason ló kì í ṣe Saudi kí n ṣe amẹ́ríkà kò kí n ṣe london o àwọn ẹlẹ́gbọ̀n yẹn wọ́n rán mi lẹ́wọ̀n ọmọ wọn rán mi lẹ́wọ̀n mo ti dé o mo ti dé o omi tá a bá bù sórí ilẹ̀ ló ń bọ̀ o lásìkò yìí wọ́n máa kọ̀lẹ́ẹ̀tì o torí mo máa kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú wọn wọ́n máa kọ̀lẹ́ẹ̀tì o màmí ń gbọ́ wọ́n máa kọ̀lẹ́ẹ̀tì. lọ wọ́n máa kọ̀lẹ́ẹ̀tì. ṣe ṣe wá ẹ tẹ́bi dẹ̀ ṣe wà ìhòòhò inú mi gọ̀gọ̀ ó lélẹ́gbẹ̀jẹ̀ ẹ má jẹ́ ń parọ́ fún yín ẹ ṣe jẹ́ ká jẹ́ káwọn fífi mọ gọ̀gọ̀ kan ti tọ́ka wa nírú wọn lẹ̀ ẹ já chicken ní yẹn fún wọn tí wọn bá tọ́ka nírú wọn lẹ̀ àmọ́ nǹkan tó àmọ́ pé èèyàn gangan wọn máa rí ìjà ọ̀ka ni ọ̀nà ó ń dín mọ́ gbàrà o ọ̀nà òkè ń dín mọ́ gbàrà ẹni bọ́ọ̀lù bá fẹ́ dín mọ́ gbàrà a máa mú fún ẹ jẹ́ ká mú fún ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ gọ̀gọ̀ pé àwọn kan bínú lọ́wọ́ ìyá para nà o òyì tí kéèyàn lọ sẹ́wọ̀. President Kuti ọmọ ìyá mi káàbọ̀ sórílẹ̀ yìí bóyá dé yìí òde sọ́wọ́ ni o òde sọ́lá ni o ẹ̀mí gúngún àtàlàáfíà ni o gbọ̀ngàn tó ń gbẹ́nu mi pọ̀ gan-an ìwúkú ń gbẹ́nu mi bó ṣe ti dé yìí mo ti jubilate gbọ́dọ̀ wá ń gbẹ́nu mi kí n rí àbáládò ọgàn fúnra kí n no case kí n rí ọmọ ẹkùn kí n rí young girls ìdá ìyìn fi wọ́n ránṣẹ́ tọ́lọ́ àgbáyé ẹ má lọ sókè ẹ fi lẹ̀ nílẹ̀ fáwọn àwa lá nílẹ̀ yìí ìwà ìwà lọ́dún ọmọ ti wà ìwà nílé mọ́yè ti wà ìwà lànàbì mùsì ti wà tí wàá bá ti rí wà á máa ń ju village a máa yíká oṣù a máa yíká oṣù a máa ṣeré tó ń wà àìsí ilẹ̀ lẹ́yìn kí gbogbo lè dọ̀ kò sálù tó kó sí welcome dance ọlọ́run ẹlẹ́dà. bó ṣe ń gbénú ẹ̀ gan ló ń gbénú èmi náà kan tó wà nínú mi ó ju tọ́ka lọ oró tó wà nínú mi ó ju ti ṣe lọ ah president Kuti àdúpẹ́ kò lọ kò dé wọ́n kọ́ là ń dúró dé tí wàá dẹ̀ tí wọ́n sábà pípù yìí jẹ́ ká kọlù wọn sábà kọlù wọn tó wọn bá ṣubú ẹ yabo. yabọ̀ wọn sábà yabọ̀ wọn tó wọn bá a ẹ máa tì wọn ẹ máa ṣe wọn ṣàkàṣàkà mélòó ni wọn wọ́n kàn sí wálẹ̀ náà. ẹ̀yin tèmi ẹ má yẹ kí n parọ́ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń sọ pé ya mo fẹ́ dín in lọ mo bọ̀ ṣe rí lọ́wọ́ yìí after mami kòkó dẹ̀ mọ̀ sí ẹ kòkó kòkó kòkó kòkó àsìkò ilé mi gan máa jẹ́ kó mọ̀ pé ìtura mú nìjẹkùn ọlọ́run ọlọ́run sẹ́ ayé ọjọ́ sí la máa ń bẹ̀bẹ̀ rè o. irọ́ ni o. àsìkò tí wàá iṣẹ́ ti dé èyí mi pẹ́sidẹ́ntì Kútì. mo fọ́ pẹ́sidẹ́ntì Kútì. bàbá burúkú ló bí mi ìyá burúkú ló bí mi ìdó ẹgbẹ́ bọ́ iye tọ́ mi dàgbà gan burúkú burúkú ni. Ah. àwọn tó bá ṣe yànmà yànmà lásìkò yìí nínú Mùṣín. ó máa kọ̀lẹ́ẹ̀tì o ó máa kọ́ yànmà yànmà. ó máa kọ̀lẹ́ẹ̀tì anybody tó bá ṣe lélele lásìkò yìí ọmọ agun jàtijàti o. kùtì ọmọ kan tó máa ṣe ìwọ kan pàṣẹ jẹ́ka jẹ́ka àwọn èèyàn kankan mọ̀ pé òkè ìwọ kankan ní president àwa one million boy ṣí wàhálẹ̀ jẹ́ka lọ yìí fún wọn ọmọ ìjà wàhálẹ̀ jẹ́ka máa dá wọn lóhùn gbà gbà ká kó wọn kó kókò ká jẹ́ kó mọ̀. màá mi ń gbọ́ èèyàn máa kú o. jẹ́jẹ́ yọ kú. pẹ̀sẹ̀ kùtì yọkùn lẹ́sẹ̀ ẹ̀ràn ọjà jẹ́ kó kọlù wọn pẹ̀sẹ̀ kùtì wà níjọba tiwa ọ̀gá kan ọmọọṣẹ́ bíi one million everlasting property màláìka tó ń gbẹ̀ràn tó ń gbẹ̀yàn àjọṣe ìṣíwálẹ̀. màmí ń gbọ́ èèyàn máa kú o ó léyìn ló ń ṣẹran ó lówó ló ń ṣàkó èèyàn máa kú o. ọmọ ẹgbẹ́ ìjà ṣeré fún ọmọ ìyá mi ìjà ṣeré fún ọ. mò ń ké lẹ́fẹ̀ẹ́ mi tó máa kú. ìjà ṣeré fún ọ ìjà ṣeré fún ọ. ọ̀tàpọ̀ wọn tó gàrú ọ ìjọba kú káwọn bójú ojú mi. Lẹ́rẹ́kẹ́rẹ́ kọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́rẹ́ mo látàpọ̀ gan-an àtàpọ̀ wọn tọ́gọ́rùn o àmọ́ mo lọ́ọ̀lọ́ mo lọ́lọ́run lọ́ọ̀lọ́ lọ́lọ́run ọ̀hún lẹ́dẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ní ìjọba kùjì pírẹsìdẹ̀ kùjì. ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. àwọn amúlùkù wọn ń ya bọ̀ níbà yìí o mo dẹ̀ gbọ́ pé ìwọ náà wà. wọ́n mi wà mo gbé mo wà mí ìfàgbọ́ fún mi fún máa ti ń gàṣà ní. ọmọ mu sí. àwa lọ dáṣọ fẹ́ yọ̀ fẹ́ gúngún. ọ̀dà bá kù dá kọ́ńpá. kọ́ọ̀ṣì kọ́ọ̀ṣì wọlé àbáyé ẹ̀ wobi wobi wobi wobi má sọ̀rọ̀ ju o torí ẹni tí ìjọba sọ ń bí la máa lè gẹ́sì ẹbí táwọn ẹ lọ o yà gbéra. o ṣàmọ̀ ipa burú ju màálù lọ búù làwa búù màálù ò ní gbẹyọ kan a ní fọwọ́ kan ìwọ ṣàdédé. ìdíje wèrè gbéra gbéra sẹ ọjọ gbéra gbéra sẹ alẹ ò dákẹ́ gbéra sẹ. ọba bá yẹ ìyàtọ̀ bá yẹ gbéra gbéra. ẹ bọ̀ ẹ sọ. Oya dídéjọ́. Oya oya oya oya eré. Eh, eh, eh. Ayé ẹ̀ máa bàjẹ́ ni. Tí bá gbá ojú ẹ̀ wá gbàgbé àdírẹ́sì lẹ́yìn. Olè! Fáìbọ̀yì olè àbí? Wo o ti pẹ́ títí mọ́nítọ̀ ẹ̀ mo fẹ́ promise èmi ni máa pa o ní problem èmi ni máa pa ẹ́ ni máa pa ẹ́. ìwọ àṣọlẹ ló ń jà wá fi yahoo bojú ayé máa bàjẹ́ yìí o fẹ́ bá amúṣin jẹ́ fún wa bí. olórí burúkú ni o ò lè kọ́ṣẹ́ o ò lọ sùn tìbákàrà ní yàrá ń tà ìwọ ṣe bá takara o fẹ́ upgrade jù yá ẹ lọ ipa kan ló máa pàjá ẹ olórí burúkú lè yẹ yìí. oppressor oppressor irú ojú olófin wo yẹn.

wà. Sàbí sàjẹ́ rẹ̀ sàbí padà sí ẹ̀. Má sọ àrẹ, má sọ àrẹ. Fẹ́sí ṣe sàbí. Àwọn tẹ jí ńkọ́. Ó wà lé, ó wà lé. Àwọn ìbọn wẹ́pọ̀n tẹ́ ń lò tẹ́ fi ń jalè ńkọ́. Ó wà ó wà lé, ó wà lé. Ìbọn àdágbọ́kọ́ tẹ́ ń lò. Ó wà lé, ó wà lé, ó wà lé ilé ẹ náà náà kó bọ sí. ibẹ̀ ni ibẹ̀ ni olórí kókó ti yá ẹ. wọ́n ti amọ́ra. ẹ kọ́lé sọ̀rọ̀ aládùn bàbá. aládùn bàbá o. ẹ máa bá lọ́lé ẹ lọ gbogbo ẹ̀ wá síbí báyìí. aládùn ti pàṣẹ. yes máa kú. mo bá lọ dúró ọ̀rẹ́ mi yára rẹ̀ wò fínífíní wọn lọ́gẹ́rẹ́ ní ọjà pákẹ́tì. ní ọgbọ́n ní mo ṣe. ohun tó fọ́ni lójú lójú ẹ̀ ọ̀nà fún ni ẹni tó bá rògbò ẹni kò mú níbẹ̀. Mushide Àjàlá kúkúrú lẹ́nu tàgọ́ọ̀lì Màmí aládùn ẹ máa kúkọ́ lè dá tẹ̀bá ká Rọ́gẹ́dẹ̀ di kílódé Jẹ́jẹ́ dẹ́kun rárá Ilẹ̀ yìí yọ Rárá gbẹ̀sẹ̀ rárá rí Mushide. Ah, ó ga o ọ̀rọ̀ àgbo kò tẹ̀ yé wa báyìí kò tẹ̀ lókès. bàbá. ọmọ wo lélẹ̀. Ah, mo ní sọlá nìyẹn ọmọ dáadáa ni ìfáà tó gómùsì lèmi máa ń pè é. aláyé mo gbádùn ẹnájì ilẹ̀ yìí gan. sórí ẹnájì tó sọ ẹ gangan òun ló mú mi mọ́lẹ̀ mi ṣe wà. mo lè rí ọmọ ìyá mi. àbá wa sí fìyẹn lẹ mú sí tiẹ mú sí tíá ah, ọmọ wa náà ni. kò sí wàhálà wo mọ́nísọ́lá kóòtù filẹ̀ filẹ̀ bá wà sí fẹ́ di máa bọ̀ bá wà sí fẹ́ di ẹ bá wà sí fẹ́ di ẹ kí ló ṣe ẹ. bẹ́ẹ̀ bá wà sí. ogun musi ni ọmọ yín ni ó ṣoríire má bọ̀. ó ga ọ ókè ọmọ wa ni. ìkẹsàn sá. báwo ni wọ́n ṣe dídídídídí. ṣàdédé ló yọ ṣòro lókèrè ẹrú tọmọ ń béèrè pé ògo kí lè yín náà mo ní kẹ́ wá wo ìtàn ṣọ́ òun. àdó bàbá wílí tó wá lé bàbá <laughs> ẹ járe sá. <laughs> bàbá ọ̀gá wọ́n sàn dánrọ gbọ́ntì ẹni ọmọ pé nǹkan bẹ rárá ọ̀n dábí ayán. bàbá ẹ ṣábà mi dúpẹ́ lọ́ọ́ bá wa sí àwọn ni ìmọ́lẹ̀ mi àwọn ni ò jẹ́ kí ojú tì mí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. <laughs> bó o ṣe ń ṣe tiẹ̀ ni ẹ̀ pàṣọ wo ọmọ bọ́ọ̀ wọ́n ṣá máa ṣe tiẹ̀ lọ bó ṣe ń ṣe fónílé ló ń ṣe fàlejò ló ń ṣe fágbà ló ń ṣe fún ọmọdé atọkùnrin àtobìnrin. bàbá àdó bàbá bílí ẹ ti gbà pípẹ́ yìí mo fi jọ ni ẹ ah, ah, ah, eh, eh, mọ̀kúnrin ló pé. ìka ò pé ọmọ bọ́ọ̀ì hmm. bó ṣe wà ní ẹ. àtòrí àdìka ìka kì í gbé ìkan kì í gbé ìkan hmm. kì í gbé rárá. bẹ́ẹ̀ni bàbá ẹ eh, bàbá ẹ ká tó máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ẹ ṣe rí ọmọ yìí mo mọ̀ pé ẹ máa mọ̀ dáadáa. mo mọ̀. lára ògo Mushin lòun náà ó dẹ̀ ń ja ẹ̀ṣẹ́. Ah, ọmọ mi dáadáa ni àbí. àwọn ah, ọmọ mi dáadáa ah. kò sí nǹkan tí wọn mú pa mi. ọdún ní sí mi kì í ṣàìmọ̀ olóko ọmọ yìí ọmọ dáadáa dẹ̀ ni. ọmọ alálùbáríkà ọmọ alá ó rìn jẹ ìbejì ní bó ṣe wà yẹn. ọmọ olóríire. ìbejì ni àmọ́ kejì ẹ yẹn ládàládà ló ń ṣe kiri ó fẹ́ máa sọmọṣin lórúkọ ni ó lè ló ń jà kiri báwa ṣe pé yìí táwọn ọjà lè ju ọ̀fọ́n lọ pé ìwé ògbójú òde ọlọ́ṣà gidi rẹ̀ ṣùgbọ́n ń jẹ́ kan wọ́n tẹ́ o torí pé bàbá ọ̀dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ láyé mi ò lè dákẹ́ ọ̀kan lọ́hùn mọ̀. mi ò lè dákẹ́ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò lè bá mo ṣe jẹ́ mọ́ mi lórí mo ní máa wò bọ́ọ̀ máa kó wọn máa kó wọn ọwọ́ kan ni máa pe id ó yá palẹ̀ mọ́ wọn èmi. torí inú oṣù tá a wà yìí kò gbọdọ̀ sí nǹkan tó jọ orúkọ báyẹn mọ́ nígbà tá a nírú ògo òun ta nírò ògo kékeré táwa wá wà lọ́ńdà àti ẹ̀yìn ògo àgbàlagbà ní Mùṣín lẹ́nu kan á lóun fẹ́ bàjẹ́ kò sí nǹkan tó jọ nǹkan tí mo rí ni pé mo jẹ́rìí yín. màá ní kọ́ kó gbogbo ìgbálẹ̀ náà máa bá mi fi sweet. mo jẹ́rìí yín bàbá mo jẹ́rìí yín bàbá ìkọ́kọ́ tẹ̀ wá ṣẹlẹ̀ ni pé competition kan wà tí wọ́n fẹ́ ṣe lẹ́nujọ́ mẹ́ta boxing competition. mo wọ́n ní nǹkan mú representative wá tó máa jáde láti Mùṣin tó máa represent wa lọ́dọ̀ wa ń bì mo dẹ̀ mọ̀ pé ọmọ yìí náà gúdù gan níṣẹ́ tó ń ṣe wọ́n á rò pé òkè ẹ jẹ́ ká fa ọmọ yìí lẹ̀ kó lọ represent Mùṣin níbẹ̀ nǹkan tí mo ṣe wá mu wá bí ni pé mo fẹ́ blessing yín pé kẹ̀kọ́ bá ṣe kí ni kẹ̀kọ́ bá fọwọ́ sí. ó ti já ẹ̀ṣẹ́ ẹ̀ débẹ̀ òun náà ti rọra sùn báyìí. <laughs> ó ti mọ gáàdì ó dẹ̀ tí mo wọ́n ṣe ń jà ah, jà ẹ̀kọ́ ìgbàgbé ọjọ́. Ah. <laughs> mo ti fọwọ́ sí i mo ti fẹsẹ̀ sí i mo ti fi gbogbo ara sí i bó ṣe wà yẹn o ti lọ́rí o ti bọ̀ rí o dẹ̀ máa gbé bẹ́ẹ̀tì yẹn máa gbé wá bá a báyìí o <laughs> o ti yẹ bẹ́ẹ̀tì o máa gbé wá bá wa báyìí o máa gbé wá bá wa báyìí àṣeyè báyìí lálákàn ń ṣe. àmín àmín àmín. wo o ní dé dantiri tó fi máa nọ kẹ́ àwọn. àmín àmín. ẹnu tàbí eléyìí àtọ. o ti bá blessing ìjókòó. bàbá mamẹ. àlẹ́ ẹnu tàbí eléyìí àtọ. bàbá mamẹ ah, ibi bàyìí lẹ́wọ̀n ah, mamẹ bàbá ẹ kí mi kú oríire. oríire kí ni. a ní kí mi kú oríire. ó dáa kú oríire o ọmọ mi kú oríire o oríire kí ni. ẹ wo ìdíje ẹ̀ṣẹ́ tí wọ́n fẹ́ jà ní Lagos State. màmá ẹ bàbá èmi ni wọ́n mú ní pé kí n represent Mushin ní gbogbo Lagos State. yẹ Mushin. bẹ́ẹ̀ ni. gbogbo Mushin. ọlọ́run tó ọlọ́run bàbá àgbà ọlọ́run tẹ́tẹ́bí ọlọ́run bàbá àgbà. Ah, àwọn tí àjọ jẹ́jẹ́ ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ báyìí. a ní champion ni mi sẹ́ champion èmi èmi bàbá Chelsea champion ni mi láti lẹ̀ you see torí tí wọ́n bá sọ fáwọn tàjọ jẹ́ contemporaries pé inú ilé mi ni Ògómúṣí máa ti ṣẹyọ wọn á kí Ògómúṣí rẹ o ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ìwọ ló máa represent Múṣí àbí kí ló wí. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀. but trust me ìwọ náà ló dẹ̀ máa win. àbí Jésù. you see màá wá sórí gbogbo nǹkan pẹ̀lú organisation yìí máa organize nǹkan kan máa bẹ̀rẹ̀ tọ̀ ní ìrọ̀lẹ́ yìí lórí ọmọ yìí nǹkan ńlá ló gbé wọnú ẹbí yìí bẹ́ẹ̀ ni tọ́ọ̀ yẹn ti bá bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ yìí mo lè parí ẹ̀ títí òru torí mo ṣe pọ̀ máa máa ya ojúlé àwọn èèyàn káàkiri ní Mushin mo kí yín ìyá Fatima mo kí yín dáadáa ọ̀ṣẹ́ wa òkè ọmọ yín ló ń lọ represent Mushin o ẹtú yẹyẹ ẹtú yẹyẹ ẹtùrìbò ah, ah. kẹtùbò gírì kókò because mo tó wàá jẹ́ kórìí ẹ̀ wú ni. bàbá mo ní ah, òjò oṣù kò ì tí ì rọ̀ ẹ má jẹ́ agbọ́n mi inú àgbàdànù kí ni ẹjọ́ eléyìí ti wí ajẹjẹ kò tiẹ̀ wí nìna kó tó dípa ṣẹ̀ṣẹ̀ máa pariwo ẹ má pariwo séèyàn kankan. Eh, eh, eh, àwọn ọ̀dọ́ sọ fún ti débi tó dé ẹ̀yẹ ṣàjẹwọ́ kó gbé bẹ́ẹ̀tì yẹn dání báyìí ìgara wa dé ẹ̀ mọ̀ pé mi gan mo mọ̀ gara. mo lè yan ti win prayer ló ní ìdádẹ́ fún mi. bábọ̀ kí ṣàdúrà fún ìjàre àdá fún ẹ ìwọ ló máa win agbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi lórúkọ jésù o máa gbégbá orókèdè pátápátá ni ògo muṣi tó wọnú ilé wa kò ní jábọ́ lágbára ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ oṣubú wọn ò ní win ẹ ìwọ ló máa win lágbára ọlọ́run. ó dán ó dán jẹ́ kí n fi fatherly bless lórí ah yẹn ni ẹni tó láyé bá wọn bá kọ́dá ayé bá ṣiṣẹ́ god of iron ọmọ we are very close pàdé lèmi àti ẹ jọ ẹ fò tẹjọ close a ní ẹ fi òkú tẹjọ close oh. sílẹ̀ ẹ jọ jésù orúkọ jésù ni mo fẹ́ máa gbọ́ ní orúkọ jésù òun ni mo fẹ́ máa gbọ́. Oh mo rẹ̀ ti wà in spirit. ẹ fi spirit yẹn sílẹ̀ ẹ fi ṣe ti jésù lórúkọ jésù ni kẹ́ máa fi gbàdúrà lé lórí ẹ̀fọ́ òkúrẹ́ ẹ jẹ́ kó kù sí àkójọ kò tiẹ̀ sáyé jésù. ta ló kó mú sí gángan ṣé kẹ́hìndé ni ṣètà ẹ̀ o. no matter how lizard do person e no fit get muscle like crocodile. na so. Rogedi. Um, lóòótọ́ on contract levels àfijọ́ máa ń ro wá kan fíò pé ó yẹ ká ti dọmọ ìyá náà ká gbé kúrò lórí contract level ká máa ràn ẹ̀ we would dey roll together ká le mú ẹbí ìfò àbí wetin ti mama no be lie ó yẹ kó yí ẹ nà pé ikú ṣàgbà àrùn àwọn ọmọ òró together mo gum. All the wrong things I'm waiting. i talk now mama. kò lè possible ṣe rí bí she ṣe me on my own Wow, okay, go. because i trust nobody. no be so na mama ah no be so n ṣe bí irú trust us now ó dáa bá ṣe wáyé gan-an a ṣetán láti múlẹ̀ pẹ̀lú ẹ̀ kó lè mọ̀ pé nothing fit happen for our midst. trust forget trust if trust dey water go boil fish e go boil you go to ti le farajọ spam o ìyá ẹ kò lè dọmọ. ṣẹfẹ gbọ́ ẹni tó romi ní agbára èmi ni mo fẹ́ jẹ èyí lẹ̀. tèmi àti yín bá jọ ró papọ̀ tẹ bá ṣe anything stupid ó lè fi ẹ̀jẹ̀ gbogbo yín yílẹ̀. <laughs> àlàyé a lè wojú ẹ rọgẹdì we don fit never born us a lè wojú ẹ ó lè fẹ̀jẹ̀ wá yílẹ̀. now let me tell you. ṣe rí èmi tẹ̀ ń wò yìí ìbejì ni mi ọmọ Mushin lọ́dẹ̀ ń pè mí tẹ́lẹ̀ kí n tó change orúkọ mi sí rocket lady nítorí nǹkan táwọn parents mi ṣe fún mi ló jẹ́ kí n bínú kúrò nínú Mushin. àdó bàbá mi ni bẹ́ẹ̀ ni jọ kàn fi gbogbo eléyìí tó yàmùyàmù àtọmọ mi ṣe kò fi yá sí mi la kó torí ti Ọlọ́run gbogbo ẹbí ló péjọ ìbínú pàmì à ń ṣe mítìn lọ́wọ́ lórí ọmọkọ́mọ yìí nísìn má bínú jọ àdójọ mo fi ọlọ́run bẹ̀rù abiyamọ gidi ni ẹ bẹ́ẹ̀ ni kò sẹ́bí kọ̀ọ̀kan tó sọ̀pọ̀tì ẹ̀ yes ta lójú ọmọ akó arápá lójú ọmọ akó yányán èmi gan mọ̀ ìyá ẹ̀ náà gbogbo wa lájọ wà òun gan wà lórí ìdúró báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí má bínú àdó aládòó torí ọlọ́run kò ṣàánú mi ọmọ ọsàn ló ní kán kó gbogbo bá bàbá àtìyẹ alright ẹ ẹ fẹ́ rán ẹ létí kankan ìwọ náà ló ní ìwọ ló ní ọmọ yìí o ò gbọdọ̀ bínú ni bẹ́ẹ̀ torí ìrègùn la ṣe ń ṣoore ìrègùn yẹn lé ìwọ ló ní o aládùn bàbá bí ni gbàtà bí àwọn ọmọ wèrè sílẹ̀ ìpọ̀ má bínú tiẹ̀ o gbàtà bí wọn kò sówó lọ́mí mo broken time ṣọlá ti pé wọ́n ló ra àgbò méjì tá a fi sọ àwọn ọmọ yìí lórúkọ ó gbàgbé mi. yes you bought two good rams bí ọmọ tó ti rí tó ti rí wèrè o ok ṣá máa bì ọ̀dà mo farabalẹ̀ ó lóun fẹ́ kó ní kí n list. ẹ mu káwọn yẹn tó gbé gbèsè tó fẹ́ gbé wọ́n fi eléyìí ṣe last first and last fún mi. máa sọ fún ìyá àtàwọn ẹbí ti gbọ́ thank you ẹ ṣe. ẹ wá o ibi tá a wí ládé yìí àdó bàbá mi ní para. sẹ́rẹ̀ dà o. orí ẹ̀ ń kọrin sí ẹ gan. wo ìwọ ò bá kejì ẹ sọ̀rọ̀ ó fẹ́ ó máa ó fẹ́ sọnù tèbètèbè àdó ní òun ti gbọ́ o ṣe gbogbo ilẹ̀ mọ̀ ìyá yín mọ̀ pé five and six ni èmi àti aládùn bàbá bílí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní òun wo àtijọ́ mọ́ mi lára ó ní tí òun bá tún rí àwọn ọmọ dáadáa kan tó fẹ́ pa mo ṣe jẹ́ tó tún ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tó ń bá rọmọ yìí bẹ̀ òun á sọ wípé kí wọ́n lọ gbé e ó ní wọn á ní kán gbé ẹ ìwọ àtàwọn tíìmù ẹ wọ́n dẹ̀ gbé ẹ lọ tèfètèfè wọ́n gbé ẹ lọ sọnù nìyẹn màá dẹ̀ sọ fún aládùn pé wọ́n ṣe gbé ẹ lọ ẹ kó lọ fi ẹ ṣe tó bá wù ah. tí n bá torí ẹ act pèmí sọ pé bastard ni mi. ayé lòlù ṣó ń gbọ́ ṣó ń gbọ́ torí orí òun yé mi mi ò mọbi tó ti wéwu ní wà pàlàpàlà tó kàn wú yìí náà. ṣe àgọ́ṣe. a lè ń bẹ sọ̀rọ̀ máa sọ pé ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan gbé inú ẹ̀ kí ló ṣe ẹ̀kan náà. ó tẹ̀ máa wo kejì ẹ̀ kó má fi wù wá. wo kejì ẹ̀ náà very calm kò ń fún wa ní problem very gentle ṣé o lè máa wo tiẹ̀ kó má fi wù wá sí ni gbogbo gbogbo máa fún wa problem ọjọ́ wo gangan gangan ló fẹ́ dáwọ́ ibi tó ń ṣe ọjọ́ wo ló fẹ́ dáwọ́ ẹ̀ dúró sọ fún mi kí ló ṣe ẹ́ kí ló ní lẹ́nu tó fẹ́ o fẹ́ sọ̀rọ̀. ẹ wo màmá ẹ bá bẹ́ẹ̀ jẹ́ ń sọ fún yín dọ́ọ̀gbé jẹ́ ìtùnà ọ̀ǹgà kò kí la ṣọ́ọ́bà bọ̀ lọ́ọ̀ mi ni i repeat ṣọ́ọ́bà bọ̀ lọ́ọ̀ mi ah, wọ́n zù ni mo kẹ́ lọ́wọ́ ẹ wọ́n bọ́ tí à ń bá sọ̀rọ̀ ah, ah. ojú lérí ọmọ mi ti ya wèrè ẹ bá kókó ẹ kókó wọn bá dàrẹ láàbù bàbá ẹ àníkẹ́ ní sùúrù. wo wo pé bàbá aládùn kọ́ wa palẹ̀ mọ́ ẹ̀kọ́ náà ó lọ kọ́ gbọ́ wálé ẹjọ́ lọ kọ́ gbọ́ wálé o orí ẹ̀yìn ni táyé lulú kí ló ń ṣe. ẹ ṣáà máa bínú mọ́ mi ẹ bàbá ẹ má bínú táyé kó dé má borúkọ ẹ jẹ́ àtọrúkọ mọ̀lẹ́bí ẹ yìí tọ́jú orúkọ ẹ báwọn ṣe ń tọ́jú nǹkan ní ẹ. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù èmi kọ́ tó fún mi ló ń ṣe ẹ̀kan náà o tún sọ rubbish ṣó ṣàwèrè ṣá àwọn olóò bá dán gbogbo nǹkan tó ń dán gan náà ṣé tọ́lá kan wú ẹni ẹbí kò máa gbádùn ṣó ṣé kìí ṣùgbọ́n sí. ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ wa ṣe ti sọ sítórì ìtàn lẹ́yìn sùn káàdì ẹ̀ mú. àbí wọn lọ́jọ́ kan kò ní kí wọ́n mú wa kan láéláyé àbí wọn lọ́jọ́ kan kò ní kí wọ́n ní wa kan. ó tó ṣé wàá tún jalè. mi ò ní jalè wọn láyé mi wàá tún mú nǹkan ní nǹkan. mi ò ní mú nǹkan ojú kòkòrò ẹ tó wà ń ó ti yọ kúrò àbí ó ti yọ kúrò. àbólórí burúkú ni ẹni kò tí wú ojú ẹ tó ti yọ ni àfi canvas fọ gbogbo brain ẹ ayé ẹ máa bàjẹ́ ẹ àdódàdì àdúnlá tó gbádùn mi federal property boss gbèsè baba mo mọ pé nítorí pé ọmọdé yìí jẹ ọmọ rẹ ilẹ̀ fi ń wò ṣe fún ọmọdé ìbúrú gan bàbá ó kálá gan Ah, olè lánìí olè wà nú ẹ̀jẹ̀ ó ti ṣèkà fọ́ọ̀hún ìyọ̀gọ́ bàbá a gbọ́dọ̀ fílẹ̀ bẹ́ẹ̀ nǹkan tẹ́mi kan máa suggest bàbá ni pé ẹ̀jẹ̀ àṣẹ nǹkan ńlá fún àbí kí n fọ́ ojú ẹ̀ tánìjọ́ olórí ẹbí ló bẹ̀. ó bàbá bí mo bẹ̀rẹ̀ torí ọlọ́run ẹ jẹ́ kí n fún yín ní ìdí fọ́ọ̀kúrò fẹ́ ẹ̀. sọ kò nílé máa fún fẹ́ǹsì lọ jáde nílé onílé mọ́ ìjọ́ ah, àtìlélẹ̀ bàbá kò lè jẹ́ ìdí bó ti wá yẹn. ó tiẹ̀ ń fo fẹ́ǹsì ah, gbogbo ẹ̀ ló ń ṣe àbí kò ń mí gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe fún yẹn kò ń mí kẹ́ fẹ́ fọ́ lójú kò ń mí kẹ́ fọ́ lẹ́sẹ̀ nítorí ọmọ ọ̀rẹ́ mi ẹ wò wò ẹ̀yin boys ẹ fọ nǹkan tẹ́ bá fẹ́ fọ. dadi dadi dadi. nígbà tí mo kúrò ní mo ṣe mo lọ sí Òṣòdì ibẹ̀ ni mo ti pàdé Ègúnjọbí. lọ sábú kí á sàmì tí rẹ mímẹ. bí wọn lọ́jọ́ kan kò ní kí wọ́n níwà kan àbí ah, yìí ah, ọkọ tó pa ọkọ tó pa nítumọ̀ ẹ̀. How much is this? ẹ eh? ẹ eh? mo ti sùn lè ṣá mo sùn lé wọn ti yọ mí nígboro Òṣòdì èmi ọmọ kókó èmi ọmọ mc nígboro Òṣòdì wọn gbà jáde fún mi abúkẹ́ àdè fún ọ. wà iṣẹ́ ro wa lọmọdé yìí o wọ́n táwọn ń wá kankan lélẹ́yìn máa wá jáde máa wá jáde dandan ni. òṣìṣẹ́ tó wà nílé ayé tí ò lè iṣẹ́ tó wá le jù láyé iṣẹ́ ò le. ọ̀la mi ò understand nǹkan tẹ́ ẹ sọ. ga lórí ẹ̀ a kí ló ń ṣe ẹ̀. ó mọ̀ kí gbọ́dọ̀ tó rólẹ̀ ẹ̀kan láàrin ni. ìdán ẹ ọmọ tó gbà lára ẹ̀. àwa rí ẹ kòrókòrò house ibi tí mo jókòó yìí kan wọ́n tó ń pariwo gáúsù gáúsù kí ló fi ń pè mí gáúsù. ṣo fẹ́ gbọ́ sórí àpapọ̀ àwọn olè tí ọ̀gá wa ti ràn lọ́wọ́ àwọn náà jáwé oyè ló wọn lórí tó bá sọ ọ́ di gáúsù gáúsù ló ń wò lórí ìjókòó so tí wọn náà bá ti rẹ́ẹ̀dì aláyé aṣọ ẹ̀dògbòlógbò. ẹ kò sí wàhálà ń gbà ẹ àìmọ̀nà èrò ló ń jẹ́ ká sọnù ṣáájú tẹ́rọ bá ti mọ ibi tó ń lọ kò sí wàhálà. èmi ti wá ṣe tán sìn láti tẹ̀lé ẹni tó mọ̀ nù. mo sọ fún ẹ. so ló dá ọ lójú ní ìkórè tata dé yìí pé kì í tẹ̀síwájú pé mo yìí. ẹ bàbá ẹ má fọ ọmọ ilé ọmọ ayé ni mo ti mo nífẹ̀ẹ́ sí ẹyẹ ń wo mo ti gbé ọmọ tí ń bẹ lọ́ọ̀kan rẹ yìí mo ti gbére jìnnà orí rẹ ti dórí ẹrẹwà yìí ojú rẹ sì ti dúdú ẹ̀wọ̀n ẹranko kẹranko tó bá dùbù rẹ wà yóò fẹ́ jẹ wò. bàbá mo jẹ́rìí yìí ẹ bá mi sọ di àpáta tó máa tọ orí bàbá orí wọn fọ́ dànù ni ọmọ mú ọmọ lélẹ́yìí bàbá àwọn <laughs> tí sọ fẹ́ mọ̀ mí. ọ̀dà náà alẹ́ lẹ́wọ̀n ògbọ́ pọ̀rọ̀pọ̀rọ̀ bí odó ọ̀gàngán òwúsọ̀sọ̀ wọn ògbọ́ kùsọ̀kùsọ̀ ẹ̀ ají kíní arí kíní arí kíní kíní bámu lálẹ́jọ́ kíní mo fẹ́ rí yín tẹ́ bá bẹ́ wèrè lé mo fẹ́ rí tẹ́ bá bẹ́ mẹ́sàkùnkùn ni mo fẹ́ rí tẹ́ bá bẹ́ mọ́lẹ̀ àgbàdà mo fẹ́ tẹ́ bá bẹ́ díroko ní ìta mo fẹ́ rí yín olùrẹsì wa dé sí mi ní ma wọ́. ẹ̀rà ìdìdé ẹ̀rà ìdìdé ẹ̀rà ìdìdé ẹ̀rà ìdìdé ẹ̀rà ìdìdé ẹ̀rà ìdìdé àwọn ni wọ́n ja ikọ̀ kò ní fa. ọdẹ fúlàdì tí so ń gbàjà mẹ́rin kó sáré títí lónìí ọdọ mọ̀sọ́rọ̀ bí ojú orin ìrìngbẹ̀rẹ̀ ọdọ ọrọ̀ márùn-ún mìíràn. ó bá bukẹ́ bí ẹ ti fa pásítọ̀ ó bára láàmì oṣù tí ò lè dìde pẹ̀lú ti pàdé òrìṣà láòṣẹ́ ni màgò. tó dáa wọ́n fàájì ẹ̀jẹ̀ olórí ó ní ìsúnsú ní ọwọ́ rẹ̀ ló máa fi kagbára ẹ̀wọ̀n ni wọ́n ní ìsúnsú ní ọwọ́ rẹ̀ ló máa fi kagbára ẹ̀wọ̀n pẹ́ lẹ́yìn káládé kó parí tiẹ̀ wá lónìí o. gbogbogbò màkà ará ọba yìí màkà alága àgbàkà wà wọn òsè kàrí káwọn ohun mi kásẹ̀ ń yan káwọn nípa rẹ̀ ẹ̀gbọ́n lóde àgbà ìyá alága àgbà babalága ká ọlọ́ta wọn kàràkàràkàrà gbàsà ìbálẹ̀ tètè ní jórúkọ kánìkànìkà mi lóde ẹ̀ka wọn níbẹ̀ làwọn jórúkọ kọ́ọ̀rù mi là ò dé ọ̀run mi láyé lọ́rẹ̀ kó gbogbo kórè ká gbogbo ọmọ káró kó nu yé mẹ́kú wọn ọwọ́ ẹ̀ fi dájájẹ́ kàkàtà kó sọ̀tì sà. àárọ̀ kẹ́jú kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀kan dé iwájú mi ló wà. filẹ̀ màmá o màmá for the girls rocket ó pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ Mama, abẹ̀ ṣẹ̀ wá. ìyálà ìyá nìyẹn. ẹ sọ fáwọn girls yẹn pé kò excuse wa. Ah, ah. sí wàhálà kò sí wẹ̀rẹ̀. ẹ lọ dédé mi ní yàrá kátẹ́gùn àwọn àbẹ̀wò ṣe é ah. ó ti yé. rọ́gẹ́dì kí ló ṣe yẹ ẹ ó ṣe báyìí ṣé mọ̀ ń pé ọmọ èèyàn ló gbé kòkòrò gbòòrò kó tó di òṣàkúnlẹ̀. ẹ̀yìn ti wà á ti pẹ́ kó tó bí kó tó bí wọ̀ kí ló ṣẹlẹ̀. ebi dabi ṣé o mọ̀ pé ìwọ nìkan ló mú àṣírí mi tí mà á pa ẹ́ kọ́ ló máa pa mí. akẹ́jọ ló ṣe yẹ kí wọ́n ṣe ń hàn hmm, ajá ló máa pa bẹ́ẹ̀ ọkọ̀ ń gbọ́ gáàsù ẹ̀ orúkọ mọ́lọ́mẹ́ka ni olórí àwọn jagunjagun lórí olè ló jẹ́ bẹ́ẹ̀ ó kéré kan ó bì lò. tíná bá rí omi á gbàgbé ilé tó fẹ́ jó orú ọ̀ká òpè méjì tó fi ń ṣe oró. àwọn òṣèré ṣeré àbí. ṣé ń rọ ń rọ lákọ lákọ lákọ lákọ bí ìlú agẹrẹ. aláyé ìgbẹ́ ńlá ni ẹ o tí ń dẹ́rù bá kú respect. bone, run on, bone, run on, pé afẹ́fẹ́ lọ ẹ̀wọ̀n. This really calls for celebration. Ah, ọ̀rẹ́ mi máa ń ròyìn iṣẹ́ agbára àti ìfìyàgbòrò tí ẹ wá ń ṣe fún. àṣìfẹ́ ní agbára ìjẹ́ Jésù ọ̀run ayérayé o hm, mo sùn kó fún gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ba ayé jẹ́. aláìdániwọ yẹn ti afẹ́fẹ́ ti ṣe wọ́n rí mi ò lè ṣe wọ́n. <laughs> what afẹ́fẹ́ sísà bí àdìkọ́. kí ni kọ́tọ́ tó ṣẹlẹ̀ sí afẹ́fẹ́ wọ́n ti gbàgbé pé afẹ́fẹ́ ti ṣe wọ́n bí wọ́n ti rí ibi tí afẹ́fẹ́ ti ṣe wọ́n rí. bọ́rọ̀ ṣe wá ní báyìí. What is the way out? The way out? Oya bí mo máa ma dìbò dúró. Ọ̀nà àlùjọ náà ló lọ yẹn. Àfà. Àfà. èmi ni táyé kẹ́hìndé mi nù. táyé kan ni mo ní kẹ́hìndé méjì. ó ṣe lára rẹ̀ gan. ẹ gbogbo yín bá ti kàn kò lè rìn yín bá fi hùn ẹ mọ̀ bọ̀ gbogbo tó ṣe mo ti ṣe pátá ṣẹ́gá sì kò sì jẹ́ ìgbà. mọ̀dínà kò ní fọmọ kò ní mi mo nífẹ̀ẹ́ rẹ̀ ni. ẹ má sọ pọ̀ ọ̀sán ìyàwó mi àtọyún ẹ̀ ibo ló wà bá mi jáde. àwọn olùdílé kò mú. bàbá rẹ wò wọn ti dá ẹgbẹ sí gàrí rẹ o kó lóyún fún ọkọ kó lóyún fún ọkọ. ọ́ ló ń bọ̀ ọ́ rọ̀gẹ̀dẹ̀ ló ń bọ̀ ọ́. wá ti ráwọ̀ ilé gbogbo àkànlá àwa lọmọ kọ̀nàkọ̀nà sílẹ̀kùn kọ̀nàkọ̀nà jálẹ̀kùn. kọ̀nàkọ̀nà wọléọlá dànù. Please, I'm a very gentleman. As a matter of fact, owó olówó náà lèmi náà ń ná. This money. Owó yìí You can have it. But please spare my life. wàá ṣèrè G-boy tó já nìyẹn that is to say ẹ̀mí ẹ̀rù ló jábọ́ na mi o na mi rugged lady. rárá máa gbẹ́sẹ̀ lórí mọ̀lẹ́ tó ní nafdac. don't need me to need understanding tí wèrè ẹ bá ti mọ mọ́tò o lè problem pẹ̀lú mi torí pé ò bá mi ṣagídí jẹ́ ń pa ẹ́ dànù now Jenny carry the money. ọjọ́ ọjọ́. ẹ calm down ẹ calm down ẹ má fọ bí gbá. fíìmù tó máa ṣẹlẹ̀ lálẹ́ yìí ó máa ju ti Biafra lọ. tí wọ́n ti dé ta ẹ ṣàmúlò kò fojú dọ̀ ọ́ ajá tó ń lépa ẹkùn ìyọnu ló wá. Now listen, before the count of three, you all should drop your guns now. One, two, three, fire! Shoot! Na mi o! Oh. Na rugged lady. Tá bá ní ká mú ọmọ ọlọ́tọ̀ láàrin A máa dúbe gúgú. Ẹyẹ yẹ! Ẹgbẹ́ mi thank ah. you tá a bá ti wá débi tá à ń lọ yìí kí ni nǹkan tó máa sọ fún oyún tán. mo ti tí mo bá sọ ah, mo ti gbàgbé nǹkan mo lè fi láti sáré check bí a máa pẹ wọn máa lọ sí àwọn. ok no problem. má pẹ́ kó tó wá bá mi o. ìwà ọ̀dà rẹ̀. Ah, ọ̀gbẹ́ni ọmọ ẹgbẹ́ tàbí ṣọ̀tọ̀ bẹ́ẹ̀ kókó dá. alógo mú sí gángan ṣé kẹ́hìndé ni ṣètà ẹ̀wọ̀n jàgídíjàgbá ẹ̀lẹ́ bá. fine ó jọ suspect yẹn but something is still telling me she's not the one but èmi ò believe kò ní suspect yẹn. but sir exact person tó wà nínú picture tó wà lọ́wọ́ wa ni sir and uh, inú Mushin gangan láti arrest yẹn. But you and I know rugged lady Ogbeni Mushin. But then, Omo Mushin Gongoni according to information, sir. okay. Take her back to the cell. Yes, sir. Tá máa complete the investigation. Move! Táyé lolú. Èjì rẹ̀ òyìnlá, ọ̀kan èjì ló wọlé tọ̀ mí wá. mo regret pé mi àti ẹjọ́ wáyé mo regret pé inú kan náà lèmi àti ẹ ti jọ jáde àṣewọ ni rugged lady tí gbogbo òlu wá kiri. bẹ́ẹ̀ni èmi ni rugged lady má ṣe mistake unquestionable god ni ọlọ́run ọba òun ló mọ ìdí. ṣó rántí ìgbà tá a wà ní kékeré tí mo máa ń pera mi ní ọmọ Mushin tí wọ́n máa ń pera ẹ ní ògo Mushin tó bá wájú ọmọ Mushin ńkọ́ ṣé torí ẹ ló fi ń gba gbogbo orúkọ Mushin jẹ́ ìwọ náà wò ó sí ìwọ ló ń wá èmi ló mú wọ́n máa fi ẹ́ sílẹ̀ fi àwọn yẹlẹ̀ pẹ̀lú èmi ìyẹ́ máa máa wò wọn ò lẹ́yẹ mú torí kò sí ẹni tó lè mú atẹ́gùn. yes sir a relent sir sir it's as good as àti ní wanted yẹn ní custody wa but investigation sọ fún wa pé twins ni sir that's why we are trying to be sure. yes sir. bẹ́ẹ̀ni. eṣinṣin òkú àti ẹlẹ́kẹ̀ ọmọ orí gbá òfìdí kalẹ̀ kógun rẹ́gírẹ́gí tá a bá mú ọ̀pọ̀lọ tí òjò kọ̀ọ̀kan a máa ń jọ̀wọ́ ẹ̀ èmi ni rugged lady èmi lábàmí ológìní tó ń pè ní lion. yes ma ó rí ìgìlẹ̀ tí mi mà ó dún bí agogo what can i do for you ma. mo fẹ́ jẹ́ kẹ́ release ìkejì mi kẹ́dẹ̀ arrest mi. arrest mi ò tó láti arrest yín ma. i said arrest me and release my sister. Right away, man. Hello? Officer, mo fẹ́ kẹ́ release the suspect yẹn sí. Kí ìwọ àti other guys kẹ́ máa bọ̀ lọ́fíìsì mi báyìí báyìí báyìí báyìí. Eh, rugged lady wà níwájú mi, ó dẹ̀ ti offer ààrẹ fún arrest. Bébì mi, ó pẹ́ o. ó yẹ kó mọ̀ pé mi ò lè sanwó náà èmi náà lọ́wọ́ sọ. <laughs> lóòótọ́ ni ò lè sanwó wa eh, ah, mo wà ókè tẹ́lẹ̀ wo kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. gbogbo ẹni wàá jẹ wàá jẹ fẹ́ràn wàá jẹ tara. <laughs> Eh, eh. láì ìdán iná tó wà ń ta yẹn o. àbúrò ni bó ṣe gbẹ ni àwọn ìtẹ́bíwú dry tí ò sí kankan yìí. ìmọ̀ kò rí. àmì rí o ọlọ́run. mo gbé bá nu sọ lèmi mi ò kí ń báyọ̀ sọ. lọ́dẹ̀ tí wàá rí bẹ́ẹ̀ jẹ́ ká lọ kàn mú kóun bẹ́ẹ̀ ká lọ mọ́fà yẹn kóun bẹ́ẹ̀ ó yìí gbẹ ó máa tọ́ ó máa sọ kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ ọkì ń tẹ̀tù fún ajá o lẹ́yìn ká bọ́ síbẹ̀ ká ṣèkọ́ta fẹ́ ṣe. ẹ̀ òótọ́ ni bọ́ ṣẹ́yìn ò rí pé ọlọ́fà ti tọ́fà ẹ̀ ni Ah, ẹ wò síbi ìṣí ló lè ṣiṣẹ́ yẹn o a máa padà ní president Kuti. filẹ̀ president Kuti ìjọba Kuti kọ̀ǹbẹ́là fẹ́ tójú ń pa tó rùn pa filẹ̀ ọba àlù kan. ọba àwọn ọmọ ṣèkà tẹsẹ̀ mọ́rin ẹ máa wọ ọmọ ilẹ̀ ìṣá àti bá ní ká lọ́gbọ̀rọ̀ kí lọ mú jẹ́ o máa sọ fún mi pé èmi lọ mọ lọ́fẹ́ lọ mú jẹ́ ìgboro pé kí ló ṣẹlẹ̀. tí bá dẹ̀ gbowó dé máa ṣe irun fún ẹ máa lẹ fún ẹ ó máa dèdè mẹ́sẹ̀ ó máa fi sára. tàbá ní pé ó yà wá á máa lọ wá máa tì kọ́ fẹ́ mi pẹ́sídẹ̀ntì ẹ̀rí tó yé ń lọ ni nínú ayé yìí. ń gbọ́ ṣẹ̀rẹ̀ ọjọ́ ta. ẹ wà láyé ẹ má dá lóhùn o ṣe bó ṣe wà yẹn oníyàmáyàmá ni àwọn olè tó wà risky ló máa ń jà bí kò máa yọ fóònù lára mọ̀pọ̀ ṣeré mi ṣeré ọjọ́ ta mi fẹ́ bọ́jọ́ lọ́jọ́ lọ mo dẹ̀ máa ń sọ fún. gbẹ́nu ẹ sọ̀hún jọ ṣẹ̀rí ọjọ́ ta wájú mi ló ti ń ṣe bíi posh ìwọ kọ́ làbúrú ọ̀pọ̀lọ́ ni ọ̀pọ̀lọ́ tó pa sórí bridge pọ́sùmọ̀ mọ́mí ẹ̀kọ́ ni jerry ni èèyàn tántálá ó lè ní gbogbo wọn ṣe bẹ́ẹ̀ mi lè mí tírẹ́ẹ̀nì wọn. àwọn máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ jalè kó lówó lọ́wọ́ là wà ṣé ti gbà pé mi president Kuti èmi lólórí oko gbogbo ọmọ burúkú èmi ọmọ bàbá burúkú ọmọ ìyá burúkú èmi tó yẹ pé gbogbo nǹkan tó ń gbénú mi burúkú burúkú ni èmi tí mo wá láti burúkú nation. irúmọlẹ̀. wà á wájú mi ò sọ́pọ̀ mo lè jà pọ̀ ń sáfólè tó yẹ kó máa sọ pé bàbá ẹ kọ́ mi sí bàbá ẹ kọ́ mi sí kí n lè kọjú sí wọn tí n bá kọjú sí wọn tó bá rí mi tán kán lè bú sígbe bàbá yẹn kọ́ mi bí mo ṣe máa gúngò tí máa yọ fóònù. tó àlè tó àlè bàbá o ah. bàbá àgbà tó àlè. a máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn mọ́ wájú mi o. aláyé ẹjọ́ mọ̀ ó ti rí wọ́n ti pè tán ọgbẹ́ ẹbí ẹ̀ ah, fún ẹ. president kuti ìjọba kuti ọfà kan wà ń ta o aláyé jẹ́ káyọ̀tẹ̀ lọ fa ọfà yẹn o kí wéèrè tó gbọ́ fàrà kó tó fà á padà àwọn ọmọ ayélujára o. oró aláyé iṣẹ́ àárọ̀ mi lọ yìí o ẹ padà wá bá mi ọ̀rọ̀ lẹ́yìn màá yanjú ẹ̀ tó bá dìrọ̀ ẹ̀fẹ́ lè ó rẹ̀ pé wọ́n síta nù wá kí ló ń ṣe ẹ ìwọ kọ́ ló mú mi wá bí ni ṣe mo sọ pé bí ló ń gbé. ẹ ibi ló ń gbé ìgbà tá a lè rí wọn sìn àmọ́ tó ń ṣẹlẹ̀ ń tẹ̀yìn. tó máa wọlé kó wo wọn kí ló ń ṣe àwọn náà tó ń tì kọ. bùrọ̀ àwọn náà wà látẹ̀ kan àti kí ló ṣe ẹ̀ ah. lè máa bọ̀ ta. kí ló ṣẹlẹ̀ ṣé kò ń ṣe bí ló wà ni. ṣé o máa ṣe máa wọlé wò àbí kó súnmọ́ wọn á lè wò tó bá rí bákan náà gbà yẹn. bá fún un àti òsín ṣọ́ọ̀tù wọn. ẹlẹ bí a ṣe jagun asínú lọ sí sáré torí tó ń tọ́ mi kọ̀ọ̀bù tó ń ṣe ràn yìí kò yé èmi o. ó wà lára ẹ̀ ṣé ìjà yìí bẹ́ẹ̀ ṣe wá ń kánjú ìgbà tó wà lórí mi tó ń ha ha tó ń da gbogbo ẹ̀wọ́ kánjú ń gbà yẹn wọn náà ṣòro pé tẹ́lẹ̀ yóò bá wa important màá wá fi ṣẹ́ mi lẹ̀ màá máa ṣe lé yìí <laughs> ó wà important ni o. àfi àfà èrò ńkọ́. tèmi rò pé o ti gbàgbé. ó ṣì wà ń bẹ̀ ni. kò stop ẹ jàre. <laughs> Eh, kò sí èrè kò sí èrè ọmọ mi náà ni. sórí owó yìí owó ìjú eégún ni àmọ́ ibi tó ń bá lọ yìí náà ó dáa gidi gan ni. Ah, ah. <laughs> akin kí ló ń hápùn kí ló ń ṣẹlẹ̀. bí ti báwo ni. Ah, ọ̀gbẹ́ni five hundred naira kún jàre. Ah. Ah, máa wà considerate now náà rí tí mo kó two five jáde ó ti fún ẹ two thousand bẹ́ẹ̀ jẹ́ kí èmi náà fi five hundred. five hundred naira sí i. ó dáa tí bá fẹ́ ra bọ́tù wọ́tà ń sáré. fílẹ̀ ajá gbàjẹ́ òun lọ ṣiṣẹ́ mi nsìn dáhùn dáhùn dáhùn dáhùn má jẹ́ kó pẹ́ ara gbígbàdúrà náà. ìpínlẹ̀ kọ́sá ló máa pa ọkùnrin iṣẹ́. wọ́n ló wọ́n lọ sí jẹ́ kí mi lọ́ọ́ sùn kí sọ̀rọ̀ pa mí ò sí ẹ̀ dídí tó bá dídí màá tó fún ẹ mọ́ ah mo lè já o. ọ̀yá ọ̀yá ọ̀yá. o possible kí n wá lálẹ́ o. ẹ tí wọ́n fi wá lálẹ́ ṣàmìṣọ̀ pé ó pè ní kó tó máa lọ. irú ọ̀rọ̀ wo ni ládùúgbò bèmi àti ẹ ṣe close tó ṣé mo tún ní ìdàtí máa jẹ́ kí tó wá sọ̀dọ̀ ẹ̀. of course ó máa pè ní fóun pọ̀ ṣe ni máa pè ní fóun. ta ló gbọ́kadà mi yé ta ta ló gbọ́kadà mi. síbi tó pàkó kadà sí ni. irú ọ̀rọ̀ wo ni ẹ gbogbo question wo ló ń béèrè lọ́wọ́ mi ẹ ṣebí bá gbọ́ fọ̀kadà sí tẹ̀mí àti ẹwọlé lọ. ẹ ta ló wá gbọ́kadà. ta ló gbọ́kadà mi ta ló gbọ́kadà mi ta ló gbọ́kadà mi ta ló gbọ́kadà mi kí ló what's going on here ta ló gbọ́kadà mi ibi bá mo páàkì ẹ̀ síbí báyìí mo lọ́ọ̀kì ọrùn ẹ̀ o ṣáà wà bẹ́ẹ̀ gbà tí mo lọ́ọ̀kì ọrùn ẹ̀ mo dẹ̀ wọlé síbí báyìí ta ló máa gbọ́ kadà mi all of a sudden ṣòro kadà díẹ̀díẹ̀ ni mò ń sanwó ẹ̀ installment mò ń sanwó ẹ̀ wọ́n díẹ̀ sọ fún mi wọ́n sọ fún mi ṣìnà yìí ni ṣìnà yìí ni àfìgbà tó bà ayé mi jẹ́ àwọn ẹgbẹ́ mi ṣiṣẹ́ lọ́sàn-án gangan ṣìnà ni mo wá ṣe wọ́n padà gọ́ọ̀tì ọ̀kadà mi ọkọ̀ bọ̀ mi ọkọ̀ lọ́kọ̀wọ́ mi ọ̀kadà mi kò sí kankan kò sí kankan ọ̀kadà yìí náà ni òun ló gbé gbogbo náà lọ́kadà tèmi o. àwọn ah, olórí burúkú tó ti ṣiṣẹ́ wọn àwọn máa ṣe ládùúgbò yìí ni. àwọn ò ní. wọ́n máa ń gbọ́ kadà. Ah, ayé mi padà bàjẹ́ ayé mi bàjẹ́ gidi gan-an ni ah, kí la máa ṣe báyìí wo kí la máa ṣe. ọkùnrin balẹ̀ ó ní tèmi máa mú ẹ lọ ó dẹ̀ dá mi lójú pé lágbára Ọlọ́run mú máa lọ ọ̀tọ́lá lọ sọ̀rọ̀ ìyá lọ́síwájú síwájú síwájú síwájú mí ní tí kíni mí ní tí kíni ṣé mo fún ẹ lọ́wọ́ ni ọmọ ẹgbẹ́ gbà lẹ́ni. ó wàá rí ọ̀kadà ẹ̀ àdúgbò wo ni ná. olóòṣà ni. olóòṣà. ẹ mo ṣe olóòṣà wà yìí. baálé bàbá baálé bàbá baálé ìjọba òkè olóòṣà wà yìí. in fact àfi bí ìgbà tó tẹ̀lé mi débi tí mo páàkì ọ̀kadà mi sí wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé àwọn ọmọ àdúgbò yẹn lọ ṣiṣẹ́ yẹn bàbá. mo ṣe àjìnà yìí láyé láyé kò sọ́mọ burúkú mo ṣe àwọn ọmọ àtọ̀ ń rìn wá ní wọ́n fẹ́ ba àdúgbò jẹ́ àdẹ nígbà fún ọ àdígbà fún ìwọ náà ṣe bí ọ̀dọ̀ yọ̀ tó jẹ́ yí ẹ tó ń ṣe bí ice water bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọ̀tá pìàpìà yé sọ̀rọ̀ bí ice cream. ta ló fura sí. sàmì ìfura o mo mọ̀ pé òun ló máa ṣe ṣé rí olórí burúkú ara president Kuti ló pe rẹ̀ ojú mi kòrókòrò ó ti jáde ládùúgbò kan rí o àmọ́ wọ́n pàpà filẹ̀ náà ni. Kuti ẹ mọ Kuti ni ah, Baba, mo mọ Kuti dáadáa mo mọ dáadáa sórí àwọn tó mu tán sọlẹ̀ náà ṣe mí sí i kí náà filẹ̀ fún tẹ bá mu tó bá fẹ́ dá sẹ̀ríà fún ẹ dá sẹ̀ríà fún kẹ handover lọ́lọ́pàá lọ́wọ́ àwọn afilẹ̀ agékùn ejò máa ń ṣòro bí agbọ́n ni. ọmọ àṣòro bàbá. bàbá bàbá kò rí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí àwọn kọ́ àwọn kan filẹ̀ àtẹnujẹ ni ẹ wọ́n ti gbẹ́ ẹ̀gún jẹ ni àtẹnu ẹ àtẹnu ni bàbá. ọ̀rọ̀ yé mi. ẹ jọ ah. bàbá ẹ jọ nítorí Ọlọ́run mo ń bẹ̀yìn nítorí Ọlọ́run ẹ wò ìjẹun àgbàlọ́kadà yìí owó lápò ni mo fi ra mí ìdẹ tí sanwó ẹ̀tàn débi kankan gbogbo bẹ́ẹ̀ bá ṣe lè ràn mí lọ́wọ́ ní kẹràn mi lọ́rẹ̀ ìwọ náà ṣe ń sọ̀rọ̀ ó rìn díjú ó rìn díjú ó tiẹ̀ ṣáká bí ọkùnrin wọ́n ti rójú ẹ̀ wọ́n á gbọ̀kadà lọ́wọ́ ẹ̀ wọ́n á gbà. eléyìí ò ṣàkóso ojú ọ̀rọ̀ bíi nana mú o ṣáàbù. wọ́n ti rí pé mo tè ní ẹ́ o sọ́jí rárá. ó máa rọ́kadà ẹ tó ti gbọ́ ẹ máa dá àwọn bọ́ọ̀sì síta wọ́n á make sure pé wọ́n rí ọ̀kadà yẹn jáde. iṣẹ́ gidi gan-an ni sà. mo ṣí láwa yìí wọn ò ní sọ dàdàkudà lójú tèmi ò ń ṣe lójú ayé mi uh-huh. lẹ́yìn mi náà kódà lẹ́yìn mi wọn ò lè ṣe é ti máa fi lélẹ̀ ọmọ tó bá níyàwó ò ní sùn ni òun náà ní fojú lé irun èmi ò ní gbà bó ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ àfọ̀ kò sẹ́yàn bẹ́ẹ̀ àdó bàbá bí ní eégún burúkú abitakó nílẹ̀ yìí dada fi ti ọtí dada yọni dada kọ́sítọ̀ ọ̀bù fọba là ń kọ́nà. bẹ́ẹ̀ni o ọ̀nà ọ̀gá yàrá ìjà wà wọ́n sí. ọlọ́mọ yàrá ìjà ọlọ́run. ẹ máa tún kọ́ lè dá lè bá ká ó ọlọ́run ló mọ olórí burúkú tó máa lọ sọ fún àwọn bàbá aládùn pé a gbé ọ̀kadà information ti tẹ̀mí létí o wọn náà Brian àtàwọn ẹlẹ́gbọ́n yẹn ti gbọ́ wọn dẹ̀ náà ti ń fò sókè o. ta ló wà ń rẹ̀. kò ń ṣe olórí burúkú ọmọ àṣàbí olóṣòro mo ṣe yẹn òun náà ni òun ló máa jẹ́ jàre òun ló máa ń ṣèké òun ló máa ń sọ gbogbo àwọn nǹkan tó jẹ́ òun bá ti tó. ṣe ṣe ṣe ṣáyé àṣàfi fẹ́ bàjẹ́ ni. ayé máa bàjẹ́ náà ni. àṣàfi fẹ́ jáde láàárọ̀ kó má wọlé lálẹ́ ni. Ah, ah. kí ló kọ́ àṣàfi pẹ̀lú tiwa. àbí. Ah, ẹ pẹ́sidẹ̀ntì kálọ̀ bojú àṣàfi jẹ́ ká bàbá àṣàfi lè ká bojú àwọn ọmọ mi ẹ̀ jẹ́ èmi ò ráyè wèrè. nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé nínú ẹ̀ gangan láti gbọ́kadà ó ti yé kọ́sítọ́mù ẹ̀ gangan lẹ́ni tó lọ́kadà. òótọ́ ni òótọ́ ni o òótọ́ ni o. ọ̀ síbẹ̀síbẹ̀ náà a máa connect pẹ̀lú ẹ̀ so ó máa lè connect lọ́run president Kuti. ẹ máa lásìkò party. ní ìjọba Kuti olórí oko one million boys. o wàhálẹ̀ mi ìpàbùrù ń pa ọ̀gá mi. ọ̀tá pọ̀ wọ́n tán kọ́rùn o. ọlọ́run wọn máa borí o. mi ò léèyàn mo lọ́lọ́run o. ọmọ ìyá mi ó dúró tán. ṣáà sáwọn ọmọ mi ṣí bí ń ṣí ṣáàtà sáwọn ọmọ mi tán yàpò ṣáàtà sáwọn ọmọ mi gbélẹ̀ gba ṣáàtà sáwọn ọmọ mi push me down ìbáyín o mo ṣèbáyín o lè tẹ́ ń fìbọn rọ̀ ṣáàrà ò tí ike owó mo kí ẹ èèyàn àpótí wáìdì àpótí wáìdì tó wà ní prison abáre wálé ọlọ́run òun lèèyàn bojí ojí mi ọmọ màmá pupa ọmọ bàbá kúkúrú ọmọ mẹ́tọ̀ mi nìyẹn. ọlọ́ọ̀fẹ́ ìṣẹ́kù tí ó ń bọ̀. ìgbà yín tẹ̀yìn tààràtà. a máa ṣe nǹkan lálálálálá. gbogbo díìmù mi nínú mo ṣe ni pé kí n dàgbà kí n jalè kí n má fi ìbọn rọ́ọ̀bù màmá ọ̀nà òkèsì wọ́n ń dí mi lọ́wọ́ o àwọn bàbá aládùn wọn ò fún mi láàyè wọn jẹ́ kí n máa ṣe pàràpàpà kò sí wèrè ṣẹ́rẹ́ ọmọ tó jojú ayé yẹn a máa yìnbó kírẹ́ẹ̀tì kan lórí ẹ̀ ni. wọ́n á gbọ́ kadà ajá ẹ̀ kan kò ní lọ. ìyẹn ló máa jẹ́ kó lè mọ̀ pé sọ. pẹ̀sìdò ìyá yín lẹ́wà ẹ̀yin la wà àfikún lẹ̀ rí. àwọn ẹlẹ́gbọ̀n lórí burúkú amúnudùn yẹn ó náà gbọ́n wá yín o wọ́n ti ń yabọ̀ o àmọ̀bí ẹ̀wọ́ ní yáyá yáyá olórí kò náà yà. olórí burúkú ni wọn ni. ayé wọn fẹ́ bàjẹ́ ṣá. n ti ṣáwọ̀ alẹ́ jàre jẹ́ ká dúró tì wọ́n ah. olórí burúkú nìyà ṣé mi fọ́ fún wọn ni kí ló kàn mí pẹ̀lú àwọn ẹlẹ́gbọ̀n. kí ló kọ̀ wíwà wá báyìí onílé ogun onímọ́tò ọgbọ̀n ṣèbáwọn ọmọ ẹ̀ ló máa kọ wíìlì ẹ̀bù. president Putin ojú ẹ̀ làwọn wò kan yóò kun lẹ́sẹ̀ wọn ọjà akọlù wọn yàmọ̀yàmọ̀ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ bá wọn ọjà bí wà dáadáa ni àánà ní wíńdò ládùúgbò yìí. ọjà mi ò kì í jà ní o aláyé jà jà jà à. mo mọ̀ jà mi ò kí ń jà ni àti rí pé wọ́n ń dì wá lọ́wọ́. ọ̀dà wa ṣe lélẹ̀ ẹ má yẹn ká lo lẹ́bùn tẹ̀yìn sọ yẹn kò yé yàn lẹ́ ló máa ń ròyìn ogun ẹ ṣe wọn lẹ́kọ̀ọ́ tí ìjọ táyìntà máa fi sí tó bá ti set àwọn máa set pẹ̀lú wọn kò yé yín a máa yin púpọ̀ táìmù yẹn tó bá yin ta àwọn máa yin tàtà tàtà tàtà táìmù yẹn tí wọ́n bá yin ìgbà wa máa yin bọ̀ṣẹ́ mọ̀ pé lásìkò táwa àwa ò tí ì lówó bọ̀ ẹ jẹ́ ká jọ̀wọ́ wọn ẹ jẹ́ ká kúrò lágbódò fọ́ náà. jẹ́mi ní sùúrù náà ó kàn ń pè mí ó kàn ń pè mí. ẹ má ti gbé kọlẹ̀ fọ́ ṣé kò mọ̀ pé tá bá parí iṣẹ́ lé àmà ṣe ní. where is now. Hello, boss. Why now? I don't call you since now. Send the info now. This package now next week. Yes, now, now next week they run am. Send them now, I beg. No time. Alright, alright, sure. Those they drag, they drag, they drag. Charlie caught the share in front of her. Car side, the share, you're going to I don't even think I'm kò sí bá ṣe fẹ́ ṣiṣẹ́ tá à ní rugged lady now come on. ọmọ ọṣẹ ti yí wa o. yes ẹ ti pẹ́ ní balùwẹ̀ ọṣẹ ti gbẹ mí tí. ṣe bá mú ìpínlẹ̀ kan máa yín ilẹ̀ méjì now your feet. kí la ṣe náà. stand up. wá kí ló ń ṣẹlẹ̀ àwọn ilé ìjọ òun kò kó ọkọ̀ sáà lò ọmọ àwọn eléyìí pè kọ́ ṣá. try tọ́ba ti pé kọ́ after ten minutes máa dẹ́ra fún omi bàtú. no no no. wá kí ni gbogbo eléyìí lábẹ́ ẹ̀kọ́ náà kí ló lè wá. All right, calm down. Ọkà ti fọ. Àlùfáà ni wọ́n ní. sọ fún yín bẹ́ẹ̀ gbọ́ ni nàmíbi lóge lóge gbé ẹ̀ mọ̀ ńlá síbẹ̀dẹ̀ wá kéré lẹ́yìn lẹ́yìn òkòrè sí yìí tàbí ká mú ọmọ lọ́tọ̀ láàrin ọmọ lọ́tọ̀ a máa daṣọ borí a máa dúró egungun ẹ̀yin tó yá yẹ wá lórí. ta ló gbàgbọ́dẹ̀ fún mi àbẹ̀wé sunko ni. bẹ́ẹ̀ ewé sùpò ṣé òun mọ̀ pé kò sàn ága rẹ àbí ìwọ sí ẹni tó fi tọmọ ilé rí tí ìrìn ọ̀padà wo máa bá ìṣẹ̀kọ́ má sọ ẹni ní torí ló gbé òun gbọ́kànlé yẹn ó sì bàjẹ́ ọlọ́pàá lè fi sọ̀rọ̀ àti torí kú tó bá ti sá ẹni lọ sí bẹ́ẹ̀ máa fi ìgbẹ́ ìfọ́ orí ẹ̀ drop the guns drop it now move move. olókè ìṣẹ́wó ẹ báyìí ká máa fọwọ́ kékeré máa wọ̀ bọ́ ìsìn ọmọ operational kini wọn ó lọ fa o kọ́má lọ fa fa fa o tọ́ba lè fa gbùrù wọ́n lè ṣe wọ́n lè ṣe náà ẹ jẹ́ ká kọ́nu wọn ká ṣe wọ́n lè ṣe. ojú bẹ́ẹ̀ lọ no case. ó tó ni ṣé àwọn kẹ wọn ò ní fẹ́ẹ́ fi ké bẹ́ẹ̀ rọjà ẹ jẹ́ àkọlù wọn àwákọ́ ti sọ̀rọ̀ jù àkọ́ ń plan and plan kí là ń plan. ọmọ ẹkùn egun nugo àjẹkọ wọn wù na today na today nínú èyí ni kò lè kọjá èyí èyí gangan la máa mọ ọmọ ọkọ àtọmọ àlè tó wà nínú mùsùlùmí ẹni tó bá fẹ́ kú kó kú who wan die make he die arrest my case. ọmọ ọ̀daràn kú tì yẹn bá ṣe rán lẹ́wọ̀n tó ìyá ò kọ́gbọ́n ṣùwàlàyé ní ìlànàjọ kọ́mọ yìí pé ọmọ tó bá kú nìyẹn ẹ̀ máa sìn. ojú bẹ́ẹ̀ lọ. tọ́ba láwọn ní takuntakun àwọn agbóhùn sọ fún wọn síbẹ̀ àṣekínni àní tì. kẹ́nìkan má ṣe fojú di Mushin. ọmọ Mushin àwa lè yàn dájọ fẹ́ yàn dájọ fẹ́ gbogbo. ọmọ Mushin dé ẹni fojú dọ̀ ọba. kú ni wà. àtìlẹ́ kúrò lẹ́jà ń ajá tó ń lépa ẹ̀kọ́ ìyọnu ló wá. ògo Mushin lè yí. Join them! Èyí tó bá mínú yìí, máa bu kélekèle. Máa sọ́dá sún, ẹ̀yọ́ lórí burúkú, àti fọ̀yífọ̀yí, ẹlẹ́mìí mọ́, ẹlẹ́mìí fi mú ṣe ilé àbí, ẹgbẹ́ bá mú ṣiṣẹ́ fún wa. Wàhálà ẹ̀, barbecue lórúkọ gbogbo yín, a máa sún yín. Ọmọ ẹkùn, wọ́n wí ìṣẹ́jẹ́ kan. Ọmọ ẹkùn ṣe kí ni? Ọmọ ẹkùn ṣe kí ni? Iṣẹ́ ẹ̀ lọ fún bíláàkì. Olórí burúkú, olórí ìdí kí mú bí máa pàjá. okoko i need yín nínú mo ṣe fún arrest wàá ṣeré ṣe ti wá rí i pé nǹkan tí bàbá fi jọmọ lọ́pọ̀ báyìí tó bá ṣe pé amúlùdùn làwa ni kò yẹ ká fà yín lọ́lọ́pàá lọ́wọ́ rárá mọ́ ó yẹ ká pa yín dànù. lókè sí bàbá ọlọ́run bọ́sẹ̀ wáyé kò tí ì tẹ́ mi lọ́rùn àti jọ̀ wọ́n tó ẹ jẹ́ ká jọ̀ wọ́n ká jọ̀ wọ́n yamayama ká gé wọn lápá gé wọn lẹ́sẹ̀ fọ́ wọn lójú sódà tó bá tẹ̀ ṣẹ̀ wọn ìjọba wọn lè ṣe wàhálà mọ́. sọ àlà ìjọba ìjọba ló máa bá fà. aná ẹ má ṣe bẹ́ẹ̀ agbáwo mo ti gbà fún ẹ ọjọ́ ti pẹ́ mo ti jọ owó ẹ ọjọ́ ti pẹ́ bá mi Colorado ni mo gbé ọjà ni ọjà ló tì mí bàbá ló tì mí tí mo fi tẹ̀lé wọn mo ti gbà fún ẹ bá mi. aláyé ẹjọ́ mi ń ṣọwọ́ múṣì ọkùnrin kan bá wọn dá sí ní ẹjọ́ aláyé ẹjọ́. ó ó kì í ṣọmọ múṣì. Ah o de wa ba musu jẹ. wa ba musu jẹ ni jẹ ah. ma bàjẹ́. alaye jọ. Ah. èyí kú ti yẹn ah. àtọ̀hún àtàwọn tó kù ẹ̀ àfitọ́ba sínú musu yìí ni èmi ló case ma fish wọn á. case closed. ló ma ṣẹlẹ̀ báyìí ọmọ ọmọ ló ma ṣẹlẹ̀. pẹ̀lẹ́ kùtù pẹ̀lẹ́ káwọn kìtì wà gbọ́dọ̀. ẹ̀jẹ̀ bá wà wọ́n. ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ okoko bí okoko àgbà tuwalè tuwalè tuwalè tuwalè tuwalè. ṣé mo sọ fún yín sí i ṣé ó tọ́ yín àbí ó tọ́ yín mo sọ fún yín pé kò síbi tẹ́lẹ̀ sáwọ̀ nínú mo ṣì yín àwa la ní ṣe ẹ̀yin bà mo ṣì jẹ́ nílùú mo ṣì yìí ẹ̀yin bà mo ṣì jẹ́ sọmọ burúkú mu ṣe gbogbo yín pátá mo ti sọ pé màá fi ṣe hàn ó kókó tùmọ̀ pé lórí wọn lélẹ̀ Kútì yóò dẹ̀ ti ṣẹ̀wọ̀n ó dé látàwọn ó tún ṣe bí ọmọ aláìgbọràn mo gbà á nímọ̀ràn fún ìjọba ni o gbogbo gbàkíbi àtọ́ máa jáde kẹ́ tó ní ní ìṣòro ẹ fi fún ẹsẹ̀ wọn dáadáa. bàbá lókè okoko bàbá mo dọwọ́ yín o ní tiwa mo ṣe ò gbọ́dọ̀ bàjẹ́. lókè. dádì mi ẹ ṣé ẹ kú àdúró tì mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ẹ wò àwọn boys yìí really try gan-an wọ́n try gan-an fún mi ẹ wò ní agbára ọlọ́run ẹ̀mí yín á gùn dádì bẹ́ẹ̀ ṣe ń kó mu ṣe lé tẹ́ ń gbé mu ṣe ga ah mo ṣe ò ní dàrú lórí yín mo ṣe ò ní bàjẹ́ lórí yín ẹ ṣe sá mo really appreciate gan-an ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀mí yín á gùn fún mi sá mo ṣì ò ní bàjẹ́ mo ṣì ò ní dàrú lágbára ọlọ́ ok màá wá rí yín lọ́la. àjọ máa wá ní odi court eégún burúkú nìyẹn abitapó nìlẹ́yìn bàbá bílí ó máa pẹ́ fún wa <laughs> ọjọ́ bó ṣe ń ṣàdúrà fún aládùn yẹn orí mi kàn wù ní ẹni tí ó wọ̀ tí àdúrà láládùn àwọn èèyàn náà máa ń misinterpret ẹ̀ very gentle merciful kí la tún lè fi kọ́lífà yẹn <laughs> bàbá bíi madam ọmọ tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ bàbá bíi ni mo ti fẹ́ túra káàbọ̀ láti inú ilé mi ni tó bá sọ wípé ògo Mushin pẹ̀lú ilé mi ló tún ti máa ṣẹ́yọ káàmọ̀ pé àwọn ọmọ pupa ni mo ṣe ti lo live kọ́lọ̀ kó tẹ̀ wọ́n sáfẹ́ rẹ̀ bàbá Bílítò lò lọ́wọ́ yìí kọ́lọ̀ má ṣe ẹ̀mí ẹ̀ kúrú àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ń wá láti Mùṣín kọ́lọ̀ túbọ̀ bá mi gbé wọn ga ògo tuntun ògo Mùṣín tọ́ba inú ilé mi ló ti máa ṣẹyọ máa jẹ champion yìí tó bá ń gbọ́ wínà ooo wínà wínà ooo wínà ogo mushi you don win you winner pátápátá you go win forever winner. mo tiẹ̀ wá dúpẹ́ àṣé lóòótọ́ ni wọ́n sọ wípé apẹ́kù tó jẹ kò ní jẹ̀bàjẹ́ ogo mushi nínú ilé mi lágbára ọlọ́run bó ṣe wá jẹ́ ògo mushi ó máa tún wá jẹ́ ògo gbogbo àgbáyé káfàtà bó ṣe wá ń gbé mushi lárugẹ á kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn náà àwọn náà àwọn rí wípé kéèyàn ṣe dáadáa sí mo ṣe níbi tí wọ́n bíyàn sí kéèyàn ṣe dáadáa kó gbé lárugẹ kó má ṣe pátá kí wọ́n máa rí wípé àwọn ọmọ dáadáa làwọn ọmọ mo ṣe bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa ń gbàgbà rẹ̀ lọ. tó bá tiẹ̀ rí ọmọ kan tó bá dá mo ṣerú ọmọ àlejò bẹ́ẹ̀ ni kì í ṣọmọ Mushin. ìwọ́dún tí bàbá abílẹ̀ ti wà ní Mushin ẹ̀wọ̀dún táwọn bíi Paso gbogbo wọn ti. imagine. tó ń gbórúkọ ẹgbẹ́ ògo Mushin. another boy tó tún dárúkọ ẹ ní Paso àbíkílẹ̀ pé ẹ. Paso Adébọ́lá is doing wonderful. Ah. Oh, orí mi dẹ̀ mo ṣe ń wú mi lórí ẹ̀yọ́ ọmọ ìyọ̀ adúlé dúdú kúlẹ̀ kí n ṣàdúrà fún ẹ gbogbo ibẹ̀ ń ṣoríire àti Paso àti ìwọ tó jògbó Mushin àtàwọn ẹlòmíín náà tí wọ́n tún ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbé Mushin lárugẹ yàtọ̀ sáwọn bàbá yín tí wọ́n ti gbé Mushin dókè ọlọ́run ò ní jẹ́ kí ah! Ah! ọba tálá ọba tó àṣà ọba wíníwíní ọba tálá o. ọ̀gángán ibi tí ìbá ti mọ̀ pẹ̀lú wa. kádùrà máa kọ́ làdúrà. Ṣàngó fa Ṣàngó. tẹ́lá.